أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور أرقني يا الله ọba tí ó fi ìṣọ́ rẹ̀ sọ wa láti àná tó fi di àṣùbà àti ìdájí òní ní ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run àkọlé tí à ń bá bọ̀ ìyẹn lórí amradul qulub àwọn àárùn àwọn àárẹ̀ ètí máa ń bá ọkàn fínra àtàwọn ọ̀nà tí ọkàn tí ó pín sí. a ti sọ nípa ìpín alákọ̀ọ́kọ́ alkolbu salim ọkàn tó là ọkàn tó gbádùn ọkàn tí ò ṣe àárẹ̀ ọkàn ẹlẹ́ẹ̀kejì ńlọkàn tí ó ti kú pátápátá a ti wá bẹ̀rẹ̀ nípa a ti mú ẹlẹ́ẹ̀kẹta wá ìyẹn alkolbu marid ọkàn tó ṣe wípé ó ń ṣe àárẹ̀ láàárọ̀ yìí àwọn àlàyé nípa àwọn àrùn èyí tó ṣe pé ọ máa ń ṣe ọkàn tí máa ń da ọkàn láàmú òun láàmú ṣe àgbéyẹ̀wò lẹ́yìn tá a ti mọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ọkàn tí ó pín sí. nǹkan lákọ̀ọ́kọ́ àrùn alákọ̀ọ́kọ́ èyí tí ń da ọkàn láàmú onímọ̀rọ̀dọ̀lù kébìrì àrùn mọ́tọ́mọ́tọ́, àrùn gbéraga àrùn pé ó nìkan ló máa ṣe jùlọ nìkan ló dáa ju gbogbo ẹgbẹ́ lọ. àrùn yìí min akhbasi amrodiya wa ashadiya fatkan taba ń sọ nípa èyí tó burú jù nínú àárẹ̀ èyí tí máa ń da ọkàn láàmú ọ̀kan ní kíburu ńlọ́jẹ́ńbẹ́ o ńlọ burú jù ńlọ lágbára jùlọ láti bàtà yéèyàn jẹ́ wa àsíwáyà àákíbátàn ó ń là túbọ̀ tán rẹ̀ ń ló burú jùlọ fẹ̀ǹtì bá máa ń ṣe bẹ́ẹ̀ kíbùrù yìí ìgbéraga hijabun a lè pè ní gàgá kan léyìí tó ṣe pé ó yí sí ń bẹ lórí ọkàn yahulu bainahu wa bainal iman òní máa ń kọdí ọkàn tí ò ní jẹ́ onígbàgbọ́ kankan sọlọ́n wà mẹ́rin nǹkan wíyọ́n yamna al insan à ń kọ́ bó lè hàkì. Oni máa ń kọ díẹ̀ dá tí òní jẹ́ láǹfààní bó ti àródòdó tí òní jẹ́ tẹ́wọ́ gbà á wá hakikọ́tù tábà ń sọ nípa pàápàá ìgbéraga báwo gan ló ṣe jẹ́ mọ́tòmọ́tò wá hakikọ́tù alẹ́sìfáhùn ọ̀lànàs òní ká máa ṣègbéraga sáwọn èèyàn wà tìkọ́rùn-ún káfojú rẹ̀ gbogbo èèyàn yòókù ká máa wò wọ́n bí ẹni yẹ̀yẹ́ ẹni tí ò jẹ́ nǹkan kan onítọ̀hún kọ́ máa wá wúra rẹ̀ nìkan bí èèyàn kan ṣoṣo ti ń bẹ láàrin gbogbo ẹ̀dá wàdá fún ọlẹ́ hakin onígbéraga tọ́ba ródodo kò ní tẹ́wọ́ gbà á pé ìwọ ọ̀dọ́tẹ láti aródodo ìwọ ọ̀làmọ̀rọ̀ sọ àgbékalẹ̀ wo lọ ní lẹ́gbẹ̀ẹ́ tiwa wọ́n wọ̀nyí àti mìnìrìn jábìlì mari ohun tí ma ń ṣíwájú ìgbéraga o ní pé èèyàn ọkọ jọrọ èèyàn lójú ná nígbà tó bá tó bá pé wọlé ìgbéraga ìní ọwà tẹ̀lé wàdáàlì kan yára o akbar min gairi onígbéraga yóò rírà rẹ̀ bí ẹni tó gbọ́n jùlọ bí ẹni tó tóbi ju gbogbo èèyàn yòókù lọ wàá ń bá tiẹ̀ ń ṣẹpẹrẹ bó tilẹ̀ pé ìwà tí ọ̀dà ni ètò wa burú jù lẹ́sẹ̀ oníkéyìn ó ṣe ìgbéraga sọlọ́run ọba bóòlù yóò sì ṣe ìgbéraga sọlọ́run bí ayé ń tẹ́ ní àkọ́bóòlù lè hákì oníkó olódodo kọ́ mọ́ lè tẹ́wọ́ gbà kọ́ mọ́ lè tẹ́rí ba fódodo ọ̀rọ̀ ọlọ́run bí tawhid pẹ̀lú kọ́ ọgbọ́n náà ọba lọ́kọ̀ lọ́bọ̀ ọ̀kan ṣoṣo tá àjọsìn fún kọ́ mọ́ tẹ̀láṣẹ̀ rẹ̀ yẹn ni pé njẹ́ wá sọ fún mi tọ̀ bọ́lọ̀ ń ṣe wí nì tó ní bọ́lọ̀ ń lọ wí ẹ́n ẹsíjú náà máa ṣe tó ń sọ̀rọ̀ ẹni báwọn ìgbéraga onídàlámù. tọ́wọ́n ń sọ nípa ìgbéraga àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ èyí tí wọ́n kọ́ fi ṣe lọ́hùn onígbéraga. Ìbílísì tàbá gbàgbé ìyẹn àṣẹ ìtàn èṣù ìgbà tí Ọlọ́run bá ti ń sọ fún wa pé òun dàda ẹ̀dá àkọ́kọ́ anabi adam aleyhi salatu wa salam òun á ṣe ìdáhùn ráńpẹ́ láàrin ẹ̀dá àkọ́kọ́ àtàwọn màláíkà anabi adam ńlọ́wọ́ amókè ńlọ́gba àwọn béèrè tọ́lọ́wọ́ bá tóbi ọlọ́run á ló ń pa àwọn màláíkà láṣẹ wa idh qulna lil malaikati isjudu li adam fasajadu illa iblis ọlọ́ni ẹ ṣe ìrántí ìgbà tá a pa àwọn màláíkà láṣẹ pé ẹ wólẹ̀ fún anabi adam fasajadu gbogbo àwọn màláíkà pátá òní agbọ́sọ́lọ̀ lẹ́nu ìní àtàlásì ọlọ́run ìní awólẹ̀ ìlà ibilis àyàfi ìbílísù nìkan òní ọ̀tẹ̀ òní ọ̀tẹ̀ ríba fanabi adam àbá ọkọ̀ jálẹ̀ wàsẹ́kìbarọ̀ ó sì gbéraga wàkánà mìíràn kàfìrín ìkànnì àwọn kẹfẹ́rí òní ibilis tí ń ṣe àṣetán ńlọ́jẹ́ ọlọ́run ni kọ́ńlá fáábẹ̀tì mi nìyà ọlọ́run wa pa láti pé ọ̀yá sọ̀kalẹ̀ kúrò ní àlùjánnà sọ̀kalẹ̀ kúrò lórílẹ̀ kúrò lórí sẹ́mà máa lọ sórí ilẹ̀ fàmáyà kó ńlá kan tàtàkà bárò fìyà ibi yìí sí àyíbi tó ti lè máa ṣe gbéraga fàákọ̀rọ̀j jáde ìnà kàmínà sọ̀gìrín ó èsì èèyàn èèyàn yẹpẹrẹ lásán ńlọ yẹn ni wípé àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ́ ṣe lọ́hùn pẹ́ẹ́dà ṣe lọ́hùn ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ láti bí ìgbéraga ńlọ ti wá. nínú àdìsí Abdullahi bin Mas'ud kọ́lọ̀n kọ́ba ni yọ́nu sí i òjíṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam ó ń ṣèkìlọ̀ fún wa ó ní la yadkhulul jannata man kana fi qalbi mithqalu darratin min kibrin ẹni tó bá ti rí pé ntọ́mọdé ọmọ náà gún nígbéraga ibà ń bẹ nínú gbáàyà rẹ̀ irú ẹni báwọn ẹ sọ fún kò ní wọ àlùjáde onídẹ̀ra. ìgbà tẹ́lẹ̀ kan náà wọn sàbẹ̀ tọ́gbọ́rọ̀ yìí ó ní à èrè òjijì ọlọ́run ìwà kan máa ń bẹ tá a máa ń wò ṣé kìí ṣe ìgbéraga báyìí èrè òjijì ọlọ́run kí ni wà náà ni pé inna rajula yuhibbu an yakuna thawbu hasana. arínú wa ń tó ṣe wípé gbogbo ìgbà pátá yóò fẹ́ kọjá pé aṣọ tó wọn bá wọ̀ sọ́rùn aṣọ tó dáa ni wọ́n náà lò wọ́n hasan bàtà tí ó fi ṣẹ́sẹ̀ yóò rí pé bàtà tó dáa ni sílẹ̀ yìí náà sí kìí ṣe gbéraga báyìí ànábì ní ìnàlọ́ jẹ̀míìl dájúdájú ọlọ́run ọba ọba tó rẹwà ní yuhibbul jamal ó sì fẹ́ràn kéèyàn ṣe nǹkan tónítóní alikiboro mọ́tò ìgbéraga tó bá fẹ́ mẹ́tí ń jẹ́ bẹ́ẹ̀ bá tọ̀rọ̀ lè hákìí wagomtu nas bàtàrà lè hàkì ìnibí kárò dodo kámẹ gbà òdodo wọlé irú ẹ wọlé máa ṣe wáàsí fún wa wagomtu nas ìfojúrí náà àwọn ẹ̀dá yòókù pé wọn ò jẹ́ èèyàn wọn èsè ni ọlọ́run igi lásán ni wọ́n bàbá wa ànáwáwí kọ́lọ̀ǹkọ́ba nìkẹ́wọ̀n wọ́n ní bàtàrà lè hàkì onídàfàrún kéèyàn òródodo kọ́taari ọ̀dànù wà ìǹkaaro kéèyàn takò ntọ́jọ́ òródodo ó ṣe bẹ́ẹ̀ tarofuan watajaburan ní ti ìgbéraga àti mọ́tòmọ́tò gọ́mtúnẹ́s ẹ̀ẹ́dẹ́kọ́rùn ti fojú na àwọn èèyàn yẹni wípé nǹkan àkọ́kọ́ nu nínú àwọn àrùn èyí tó ṣe wípé ó ń láàmú àrùn gbéraga àrùn pé ìwọ nìkan ló máa ń ṣe jù ìwọ kọ́kọ́ ríra rẹ bí ẹni tó lọ́lá tó lóore ju gbogbo ẹ̀dá yòókù lọ ẹ̀rọ àwọn àrùn tí máa ń sọkàn lélẹ̀ wà àrùn ẹlẹ́ẹ̀kejì àlàrùn ìjìbò àrùn ìjọra ẹni lójú afáwa ní fàlàṣẹyà àfọdàlẹ àmàl mìíràn làrùn ìjìbí wọ́rọ̀ ìyàtì náà kò sí tí máa ń ba iṣẹ́ rí ẹ̀dá jẹ́ bíi àlàrùn ìjọba ẹni lójú wọ́rọ̀ ìyàtì náà kéèyàn ò ríra rẹ̀ kọ́rẹ́ ní ara rẹ̀ fọwọ́ yẹ́dẹ̀rún ìlànà ìsìnyá ní dáná ẹni tó bá jọrọ ẹ̀ lójú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá kò ní rántí ẹ̀ṣẹ̀ kankan mọ́ yóò gbàgbé ẹ̀ṣẹ̀ wà ihmalia yóò dágun láṣẹ̀ṣẹ̀ kò ní kàkún fàbáńdó dúnú bíi láyà bìkúrò ha kódà àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́tẹ́ pé yóò ti ẹ̀ ti sẹ̀kò tiẹ̀ ní bojú wò lè bá nìyí torí èrò rẹ̀ wípé anáwó mọ́sáàgì ni à ń tàfà kóde à àà àti tóbi àti gàǹgà tó ká tó sẹ̀ máa bójú ẹ̀yìn pé ẹ̀ṣẹ̀ wo mo tún wá ṣẹ̀ o ká máa wá ṣàkíyèsí ẹ̀ṣẹ̀ ń bo wà mẹ́yà tàdà kárò òmìnira tó bá tiẹ̀ tún wá rántí pé òun mọ̀ ṣẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí òun mọ̀ ṣẹ̀ fọyẹ̀ṣẹ̀ṣẹ̀gẹ̀rò ojú ojú bíntínní ojú pé kò tó nǹkan kò tó nǹkan òní yóò fi wọ ẹ̀ṣẹ̀ náà yóò fi wọ ẹ̀ṣẹ̀ èyí dá fàlàyé ṣẹ́yìn fi ìzà láti yìí kò ní wulẹ̀ dára rẹ̀ láàmú lórí bóun sì sọ ẹ̀sán di bóun sì wá foríjì lórí ẹ̀sán tí ẹ̀sán tí ó fi kúrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ nínú yóò fara láwù sùmọ́ lójú tí ẹ̀bí sùnmọ́ àwọn ni kàtẹ́ pọ̀ náà automatically ọlọ́run ó foríjì o. wọ́n mẹ́lẹ̀ ní dáadáa ti rà hàmẹ́ lábàlá ìjọsìn náà onímọ̀tòmọ̀tò ẹ̀dá ẹ̀ńtọ́jọ́ra rẹ̀ lójú irú ẹni bá ń lábala àjọsìn àti sẹ́ẹ̀rí èyí tó náà bá tó torí ẹ̀dá wa fàínà yẹn sàn àdémù à tó bá ṣe nẹ́fìlẹ̀ ẹ̀yọ ẹ̀yọ méjì báyìí yóò ti tóbi pẹ̀ jù lójú rẹ̀ pọ̀yàmúnú àrọ̀mbá ibi fún ilẹ̀ yà kódà yóò tún máa ṣèlégún sọ́lọ̀ lórí pé ó ṣe nẹ́fìlà nẹ́fìlà tó ṣe rákà méjì àwọn kan jù bá ń lọ torí pápá kò sẹ́ni tó ṣiṣẹ́ rí kankan mọ́ lẹ́yìn òun. wàyẹ̀nsà ni'mata Allahi alayhi bi tawfiq yóò ti àgbà pé iṣẹ́ rí tó ń ti ẹ̀rí ṣe ìdẹ̀rọ ọlọ́run ní ìkẹ́ ló jẹ́ sí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló fi ń ṣe kọ̀ǹgẹ́rẹ́ láti lè rí ṣe wàtàmákùnrin mi ni a ọlọ́run ló ní ọ̀rọ̀ ọ̀run tó ń fi lè ṣe sọ́mọ ẹ̀dá àjàbà bí a bí sẹ́kù sí tó bá ti á kún lójú tó ti á jọra rẹ̀ lójú ama an afatiya gbogbo àwọn nǹkan tí máa ń ba sẹ́jẹ́ pátá yóò wà fọ́ lójú kò ní jó ríran wadhalika anna al-mu'jiba yabtaru bi nafsihi wa ra'yihi ìdí ni pé ẹni tó bá jọra rẹ̀ lójú yóò orí rẹ̀ yóò máa tàn jẹ ọpọlọ rẹ̀ ẹ̀mí ara rẹ̀ yóò máa tàn jẹ wa ya'manu makra Allah ọkàn rẹ̀ ó sì balẹ̀ tẹ́kítẹ́kí lórí wípé ọlọ́run ò lè fìyà jẹun kò sí ìdíkà kàtọ́lọ̀ ń fẹ́ fi ń dá pẹ̀lú náà lọ́wọ́ ẹ̀ ń lọ́ bí màkàn kódà yóò máa wẹ àrẹ̀ bí ẹni tó ṣe pé ó nípò pàtàkì kan lọ́dọ̀ ọlọ́run wàá nílá òun ń dọ̀lọ́ ìmínà wàhálà kọ́ni yóò sì máa wẹ àrẹ̀ bí ẹni tó ṣe wípé ó kan tó yẹ kó lọ́wọ́ bá kó ṣe fún àwọn àlàáké kan bẹ tó yẹ kó lọ́wọ́ bó pé fún un yóò máa wò pé kó àwọn ẹsẹ̀ ìjọsìn ètí òun ti ṣe alọ́tìyà ní ìrìnàmọ̀tún mi ní àmì gbogbo ń tòsí ló ṣe náà lára àkẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́sàánú rẹ̀ lójú orí ṣe. wàyí ọ̀kọ́lẹ́jọ wo àlàrán ju bo ìlànà yóò fún yàrá nẹ́ẹ̀sì yìí wọ́yà mẹ́ta wọ́yì zakiya. bákan náà àlàrán ju bo ìjọra ẹni lójú a máa láti máa yin ẹ̀mí ara rẹ̀ kó máa ṣe àfọ̀mọ́ ẹ̀mí ara rẹ̀. وإن أعجب برأيه وعقلي مع ذلك من الاستفادة ومن الاستشارة والسؤال ألم تبجر لجو لا تري لا كير يوري تيانيكا ونيوك لجو لا كير تيانيكا ونيوم أو كتيا نيماني لارا láti ṣèwádìí nípa tó bá kù díẹ̀ káàtó láti gba ráàyè ẹnìkejì kò ìfikùnlukùn kò ní ìgbàláyè wọ̀sùn-án bẹ́ẹ̀ ni kò ní ṣèwádìí kò ní béèrè nípa tí ọba yẹ. pọ̀lá yẹ́sì máa ń mísàánà sẹ́hìn ẹ̀ ń bá jẹ́ ntọ́jọ́ra rẹ̀ lójú bẹ́ẹ̀ ṣe wá àti fún látò nídọ̀la kò ní gbẹ́nà sí à. wọ̀lẹ̀ wọ́n àbọ̀ wá ń rìn ẹ̀ ń ṣe ìkìlọ̀ fún ọkàn fọ́tọ̀ ẹnu rẹ̀ dànù ni torí kò ní gbọ́ báàlì yàtọ̀ ìlàgbọ́ rí i ṣùgbọ́n yóò máa wo gbẹ̀ dáyòkù bí àìní ìsìn bí àwọn tó sọ pé wọn àti ẹ̀já máa ń kankan. wàyí sólù aláxàtọ̀ yá bọ́bá dẹ́ṣẹ̀ kan àbómi kò ní túbá lọ́sọ̀dọ̀ ọlọ́run yóò tún máa sábẹ́rí kankan nídìí ẹsẹ̀ ìdí nìtò fi jẹ́ pé àlẹ́ ń jíbò ìjọra ẹni lójú lára àwọn ẹ̀ṣẹ̀ èyí máa ń kó ìparun bẹ̀dá ńlọ́wà yẹn ni pé àwọn àrùn èyí máa ń yọ ọkàn lẹ́nu tí máa ń dọ́ka láàmú ìkànnì rẹ̀ ní alẹ́rìndínlù kéèyàn ọjọ́ rẹ̀ yàn lójú. ìkẹta alùkọ̀yàlá nínú àárín àárín yẹn wọ́kọ̀dù wà lọ́dọ̀ lùwà àyìnbó ṣẹ̀dídò fi hákímẹ́ni tọ́fà bíi onáfẹ́jọ bíi ìgbéraga ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí ìyà ńlọ ti wá lóòótọ́ lọ́wọ́ bá tó ṣe fẹ́ǹtì bá ń ṣe bẹ́ẹ̀ látòrí ahọ́n anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Abu Huraira ńlọgba hadithi wa ó ní òjíṣẹ́ lọ́wọ́ba sallallahu alayhi wa sallam sọ pé la yanzuru Allah yawma al-qiyamati ila man jarra izarahu batara ọlọ́run bò ní síjú àánú wo gbogbo ẹni tó ṣe pé iná ń wọ aṣọ rẹ̀ nílẹ̀ tí ó kọjá bí kókósẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ní ti ìgbéraga nínú ọ̀rọ̀ mi Abu oní àlùsùn gbà wá òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba ọba àlékè ọlá sọ pé alikibiri ya òrìdáyé wọ̀lẹ̀ ìzàtò ìzárí mọ́tòmọ́tò aṣọ àwọ̀ òkè mi ńlọ́jẹ́ wọ̀lẹ̀ ìzà káma wúra bẹ́ẹ̀ ń tọ́lágbára ìzárí bàǹtẹ̀ òun ọlọ́run oníṣẹ́ o famanna zaani wahida ẹ má lò wọ́n bá ń ta kàǹgbẹ̀ tí máa ń bá mi ń lọ́kìtì pa á níbi ọ̀kan nu méjèèjì alùkọ́ìtò òfin náà onítọ̀hún ń sọ sínú náà ni. ìpìlẹ̀ gbogbo ọkàn oníkóso wípé àdámọ́tọ́ dáa oníbẹ̀lára ọkàn ìpìlẹ̀ gbogbo ọkàn ni pé kóró dodo kó sì tẹ̀lé kórí ọ̀nà àmà kó sì máa tẹ̀lé kó sì máa tọ́jú ọ̀nà náà ṣùgbọ́n látàrí ìfẹ́ ẹnu látàrí adùnkadùn abẹ́ ẹnu ìtọ́wò abẹ́ abẹ́ àwọn nǹkan wọ̀nyí oní máa ń ṣẹ́rí ọkàn kúròǹbì ń tọ́jẹ́ ìpìlẹ̀ rẹ̀ yàtọ̀ sílẹ̀ wọ́tàkọ́rọ̀ lè fi bẹ́ẹ̀nà jùndéyìn bẹ́ẹ̀nà jùndéyìn almalaikati wọ́ṣẹ̀yàtìn ọkàn ti bá ń sàárẹ̀ irú àwọn ọkàn báwọn àwọn ọmọ ogun méjì oníwọ́jọ wọ̀yájà oníwọ́jọ máa wọn àwọn ọmọ ogun ṣẹ́ńjẹ́ màláìkà àtàwọn ọmọ ogun èṣù lórí ìjà òní wọn wà wọn máa léra wọn ní o ìlànà fati hali àhàdéyìn náà tí tọkàn fi wá sí fún ọ̀kan nínú méjèèjì fọyọtàmẹ kan yóò lù wọnú rẹ̀ fọyọtàwọ tínú yóò sì sọ ibẹ̀ di ibùgbé fọyọkùnù tìyàzù káàní ẹkùnlásán kàmàkọọlọ lọwọ tàn án lá mìíṣẹlẹ lọwọsowọsọ lọkọ adébòtọ́ bá wà lẹ́kẹ̀jì tó lè jáde ọjà ọjàgbà ọjà ọjà ọkàn ọjà àgbànú lọ́wọ́n bá fi sọ pé ká máa ṣáàdì òun ọlọ́run kó ń bèrè ìròyìn àṣetán alkhonas ẹni tó ṣe pé bí wọ́n ti lè rántí ọlọ́run bàbá yìí yóò sá lọ ni àbí yẹn bá ti sàtún pé ètò fọ́nífọ́ra ìṣòwò aráyè jọba nínú ọkàn yorùbá níbẹ̀. a gbọ́ nípa ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta èyí tí ọkàn tí ó pín sí àti àwọn àrùn ọkàn kí wọ́n ní tí ó jẹ́ ìwòsàn fáwọn ọkàn ètí ń ṣe àárẹ̀ àbí ọkàn ètò ti kú pátápátá bóò láṣẹ yé bóò láṣẹ jí. ìdààrọ́ tàyà àbdàlọ́ ṣìfà ọkọ̀lùbẹ̀ka ẹ máa ń fẹ́ kọ́kàn ń kọ́gbádùn kórí wòsàn. ìkíní alayhi sidqul lujuu ila Allah ta'ala kó nítọ̀hún kó sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ní ti òdodo polycarp nínú nawafil wàá máa ṣe náfìlà kó pọ̀ dáadáa bó o ṣe ń ṣe náfìlà irun náfìlà àwẹ̀ máa ṣe bó o ṣe ń yọ zàká tọ́jú ọ̀ràn yàn sọ́dà kan náà máa ṣe wọ́dìsá ìdùnnú àwọn ẹ̀ṣẹ̀ tó ti wá ṣẹ̀ lọ síwájú wàá máa da omijé lójú sunkún tó korò lórí àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bákan náà wọ́n salatu billahi tún gbìyànjú kọ́ máa dájí lóru kò sí náfìlà lóru salatu layl wọ́n náà tó hùjọ́ lágbègbè tó ti pé gbogbo àwọn èèyàn tí a ti sùn ìwọ̀n délẹ̀ ń tiẹ̀ ẹ́ máa kí pẹ̀lú àwọn ọba kò forí jọ. wàdà àwìkọ́lù bàkà ayọ̀dán bí mọ̀lásàmàtàlá àzùkàr lọ́la ń tà lè lò bí oògùn tí ó jẹ́ ìwòsàn fún ọkàn èyí tí ń sàárẹ̀ àbí èyí tó ti kú tí ó ti tún yè padà oníkéyìn ọdún ní má àsìkèrè ní ṣiṣẹ́ máa rántí ọlọ́run la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir subhanallah wa bihamdihi subhanallah al-azim àwọn gbólóhùn tó dáa tó dáa báwọn fẹ́ẹ́ ṣe máa ṣe istighfar náà tó mọ̀ mọ́. wọ́n sọ́ọ́ fi àwọn tó ń bá rìn àwọn ní ọkọ fáírọ́ọ̀sì ràn ọ́ jìnnà sí wọn máa wá bá àwọn èèyàn àwọn èèyàn pàtàkì àwọn ẹni ọlọ́run máa bá wọn rìn tó bá ń bá wọn rìn fàyínà mùkàírù mùhìn àwọn ní ọjọ́ olùrànlọ́wọ́ olùkọ́nilọ́wọ́ tó dára jùlọ lẹ́yìn ọlọ́run lórí ìwòsàn ọkàn ètí ń ṣe àmódi wọn ó sì kọ́ ọ lọ́wọ́ lórí àtúntọ́ àwọn ojú ọ̀nà tààrà ètí ìgbẹ́dẹ́bí ìyọnu ọlọ́run gbọ́n tó náà bá sọ nínú alukur'an ó ń pa ànábìrì láti pé wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal ashiyyi sí sùúrù fẹ́ni ara rẹ ní sùúrù máa bẹ pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n máa ń ké pọlọ́wọ́n bá wọn ní ìdájú kùtù ààyè wọ́n tún máa ń ké pọlọ́wọ́n bá wọn ní àṣálẹ́ yorùdú níwájú ẹ̀ o kò sí ní tí wájú pé ojú rẹ̀ bá ní wọ́ wọ̀là táàdù àìní kàrán nìhùn má sì gbójú kúrò lọ́dọ̀ wọn torí pọ́ùn wá ọ̀sọ́ yòdòyìndínlé ayé lásán ìrẹ́tọ́jú ẹlúsìn ọlọ́run ìrẹ́tọ́jú mùsùlùmí ahlif kọ́lbàkà ọkàn rẹ máa ṣọ dáadáa min anyatasallala ilayhi shaitan méjì kí a shaitan má jẹ́ o kọ́kọ́rọ́ sínú ọkàn rẹ má jẹ́ o wọnú ọkàn rẹ má jẹ́ o ti bi èròjú májò ti bẹ̀ gbanú ọkàn rẹ̀ adùn jíjọ ẹnu àti tabẹ́ májò kí àṣetán májò ti bẹ̀ wọ iléeṣẹ́ ọlára bákan náà tún wá sọ́ra kúùnbí fọ́nufọ́ra gbogbo ògbà pátá oníkọ́ ọmọ ọlọ́run final gọ́fúlàtà mùdọ́dàtún lil ilmi ẹ̀ ń bá fọ́nufọ́ra irú ẹni báwọn kì í ní ma o bákan náà múnàfíà tó ń láwò bá ní mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ látàrí pé ọ sàsùn péye ọ gbàgbéra iná olùlọ́mọ lọ́wọ́ o pọkàndánmà lọ́wọ́ subhanahu wa ta'ala àlàá ọlọ́run bá ọba àlékè ó bu ẹnu àwọn tí a máa ń fọnu fọra nínú ayé alukur'an ọlọ́run ní wàlá takùn máa lè má àwọn òpònú àwọn má àwọn tí láàyè míì wọ̀lá àtúnṣan mọ́nà àkúfàdínà kọ̀lbáwò ẹni tó ti pé látàrí àwọn ẹ̀ṣẹ̀ tí ń dá àti jẹ́ kí ọkàn rẹ̀ kọ́ fọ́ ó ti fọ́nú fọ́ra irú ẹni báwọn má tẹ̀lé o bá ọ bá tẹ̀lé yóò di ọ lọ́wọ́ kò ní jẹ́ ọ̀nà tí ọlọ́wọ́ bá o. wọ́tọ́ba àwa alẹ́ ní tó ṣe wípé ti fọ́nú fọ́ra ìfẹ́ inú rẹ̀ nìkan oní má tẹ̀lé ọlọ́ọ̀ni má tẹ̀lé o wọ́n bè lọ́wọ́ ìkan nínú àwọn tí wọ́n jẹ́ ní rẹ̀ tí wọ́n jẹ́ ní ìṣèwájú and ishki asuwar pé ẹ̀ ń bá nífẹ̀ẹ́ kọ́sà máa wo àwòrán kí lọ rí sí i ó sọ pé kòlóòbùn gọ́fàlàt irú àwọn báwọn ọkàn wọn ti fọ́ kóńdò rántí ọlọ́run fàbtàlá lọ ọlọ́run ti wá ṣe àdánwò fún wọn bí ẹ̀ǹbòdì yàtọ̀ gẹ́rí látàrí wípé wọ́n mọ̀ wá jọ́sìn fún tó yàtọ̀ sí ọlọ́run ọba ọba àlekè ọlá ọkàn tó le lára àwọn sẹ́tà lè ṣe tí ọkàn bá ń tí ó fi rọ̀ ìkíní bẹ̀ ni pé tilawatul Qur'an èyí ó dùn níná ní máa kí alukoran ní máa ka alukoran ní gbogbo ìgbà pẹ̀lú ògbó ọlọ́run ọkàn tó léwu ọlọ́run sì ní kí kọ́rọ̀ nínú ayé alukoran ọlọ́run ní alamiya nílẹ̀lẹ́dínà àmánu ṣé àsìkò tí ì tó ni fáwọn tí a di onígbàgbọ́ òdodo antaxia kòlóbọ̀nù sásìkò tí ì tó tọkọ wọn tí ó rọ̀ tí ó lọ síbi ìpayọ̀ ọlọ́run àti ìmọ̀ràn ti ọlọ́run àti tọ́nà ọba tó sọ̀kalẹ̀ nínú alukur'an okùnfà àkọ́kọ́ nù tí ọkàn ti fi máa ń rọ̀ okùnfà ẹlẹ́ẹ̀kejì tọkàn tó le tí ó fi di ti ọ̀rọ̀ ziyaratul qubur ilé ọmọ ṣe àbẹ̀wò ìtẹ́ ọ̀rọ̀ àwọn tó ṣe pé wọ́n lè lọ́kàn jù ọ lọ àwọn tí wọ́n lágbára jù ọ lọ àwọn tí a nímọ̀ jù ọ lọ àwọn tí a ń ṣe ìpátá jù ọ lọ àwọn tí a ń sọmọ gàǹfẹ́ jù ọ lọ gbogbo ọ̀pátá ńlọ́ọ̀bà pàdé nínú sàárè. lójúṣe náà ọba sallallahu alaihi wasallam sọ pé wazurul qubur ẹ lọ máa ṣe àbẹ̀wò itẹ́ ibi tí a ń sìn yàn sí fàyínà tudhakkirul akhirah ní máa ṣe bẹ́ẹ̀ a máa jẹ́ kí yàn rántí ọjọ́ kẹyìn. yàrá ní tí ó jù kọ́kọ́ ọ̀rọ̀ tadhakkurul maut ìmọ̀ rántí máa rántí pé ọjọ́ kan bẹ léyìí tó ṣe wípé ọgbọ̀wọ́ kò ní ṣe é gbé ìwọ lọ ń wẹ̀ tẹ́lẹ̀ rántẹ́jọ́ tó ṣe pé ọwọ́ àdẹ̀ntì wọn ọ wẹ̀ fúnra rẹ lè máa kírun rántẹ́jọ́ tó ṣe pé wọ́n máa kírun sí ọ̀la orí òkè orí orí ìwé pẹ̀ orí ilẹ̀ lọ́wọ́ rántẹ́jọ́ tó ṣe pé ọwọ́ ní ilẹ̀ fún ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa lò ẹgbẹ́ bíi àwọn tí wọn ò retí pé àwọn ó ti ẹ̀bọ lọ́wọ́n ba àwọn ọba pàdé àwọn tó ṣe wípé ọkàn wọn ti balẹ̀ pé ilé ayé yìí iná lòpin gbogbo nǹkan pátápátá ọlọ́run sọ̀rọ̀ ilẹ̀ yìí àti ọmọ abẹ fún wọn onírò àwọn bá wà ọmọ náà inú iná lòun ó kó gbogbo wọn lòun ó wọn sí. inú ẹ̀ náà bákan náà an-nadharu fi ahwalil marda máa lọ sílé ìwòsàn lọ máa ṣe àbẹ̀wò àwọn tára wọn ò dá àwọn tí wọn ò gbádùn àwọn tálàáfíà tí ò tó wọn lọ́wọ́ yìí máa ṣe léyìí náà a máa jẹ́ kọ́kàn ọ̀rọ̀. bákan náà lọ máa bójú wo àwọn tí wọ́n jẹ́ aláìní àwọn tí wọn ò rí jẹ àwọn tí wọn ò rí mu nípa ṣíṣe bẹ́ẹ̀ náà ọlọ́run a máa lò ní sábàbí tọ́ka ẹ̀dá tí yóò fi rọ̀. abilọ́n ọba subhanahu wa ta'ala kó sì ọkàn wa ní kọlban saliman kó wá sí alọ́mọ àlùjánnà kó má sì wá ní ọmọ náà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa